ifá ọgbọ́n ìmọ̀ àti òye ifá lohùn olódùmarè. a kú pẹ̀lẹ́kùtù gbogbo ilé o a máa ṣe é ṣe fún wa o Èdùmàrè ò ní fi èyí ṣe àṣemọ fún gbogbo ríà o. nípa ọ̀ṣọ́ òsì á sọ ń bẹ̀ ni àìsọ tán á máa mú àlàyé wá nípa rẹ̀ ní ọ̀kan ọ̀jọ̀kan nípa ọ̀ṣọ́ òsì ọ̀ṣọ́ òsì ẹ̀ka Ògún lákáayé ni ẹ̀ka àwọn Ògún ni ọ̀ṣọ́ òsì jẹ́ bí ìgbà tá a bá ní àwọn ọmọlẹ́yìn Ògún ọ̀ṣọ́ọ̀ṣì táwọn wí yìí ẹbọra ni ẹbọra ni ọ̀ṣọ́ọ̀ṣì kì í ṣe òrìṣà torí pé àwọn fátọ́rọ́yìn pé wọ́n bí ni ṣùgbọ́n akọni pátápátá ni àwọn ìtàn Ifá tí a máa ṣàlàyé ní ìsìn ẹ mọ̀ pé akọni pátápátá ni ọ̀ṣọ́ òsì níbi ojú ifá ọ̀sẹ̀ ọlọ́fà ọ̀sẹ̀ ọlọ́fà so ọ̀ṣọ́ òsì tí à ń wí yìí ìbọ rẹ̀ ni ọfà ọfà ni symbol of worship ẹ̀ ọ̀ṣọ́ọ̀sì ẹ́ rí pé a sọ pé ẹka ògún ni ọ̀ṣọ́ọ̀sì àwọn ohun tógún máa ń jẹ ọ̀ṣọ́ọ̀sì náà ń jẹ ẹ́ bí ajá bí akíkọdìyẹ ẹ̀sun iṣu ẹmu ẹ̀wà èèyàn ọ̀ṣọ́ọ̀sì ń jẹ àwọn nǹkan wọ̀nyí. Ara àwọn ipá tí ó ṣàlàyé nípa ọ̀rọ̀ ṣọ́ọ̀ṣì rèé bí ifá ti pè ní ẹbọra bí ifá ti pé àyà níní tòògùn sísà lọ́tọ̀ tó dífá fún ọdẹ apààyà agbóòrẹ́mọ ní òde ìrẹ́mọ rẹmọ kan mọ́ jáde sí wọn ńbẹ̀ àgbàlagbà àáyá ni. tó bá ti jáde ọdún tó bá ti jáde láti gbóhùn báyìí tí wọn bá ti fojú kan náà lù gbogbo tí ń kú lọgbọn ọmọ kú èèyàn rẹpẹtẹ ìgbò náà wọlú gbogbo nǹkan ọmọ dàrú irú èmi àwa lélẹyìí wọn ṣaagùn ṣaagùn gbogbo agbára tó lúkàlùkù ni wọn ṣe ṣe ń rà àyà ipa àyà yìí bíi kinní ló ti rí bíi ọ̀bọ ìfarasì describe ẹ pé àyà dúdú gbòòdó. Àyá mi á mọ́ á mọ́ dúdú ní àyá tí ń bẹ nínú igbó ìjímèrè ní mọ́ pupa tẹ́ bá pèé ní àwèrè pupa ọ̀nà ìdámọ̀ só láì dóònà pónfẹ̀ ńgbà wọ́n á dáfá sí ọ̀rọ̀ yí tó ká dáfá o gbogbo ìgbìyànjú táwọn ti gbìyànjú gbìyànjú gbìyànjú lórí àyá èyí táwọn ń rí àtàgbẹ̀tẹ̀ aráàlú nílé wọn ò rí pa wọ́n ṣe gbogbo ẹ̀ yìnbọn yìnbọn ṣe kọ̀ gbogbo nǹkan agbára tí ẹ̀ ń ṣe kò mú ẹ̀jẹ̀ àlọ́ dáfa sí i pé ọ̀rọ̀ hàn wọ́n ní ọ̀rọ̀ ti hàn ńgbọ̀n wọn á dáfa wọ́n wá sọ fún wọn gbọ̀n kífá láwọn àwọn kífá wọn ní ẹni tí ó bá ń ṣẹ́gun wọn yìí bí bá a bá dá ọ̀sẹ̀ ọlọ́fà fún yàn tógun kan dojúkọ ẹnìkan ń bẹ̀ bá a ti wí fún un pẹ̀ǹtí ọ̀ṣẹ́gun yẹ̀kẹ̀rẹ̀dà yìí wọ́n nínú oyún ni ọ̀ṣọ́ wà pẹ̀ǹtí ọ̀ṣẹ́gun fún wọn ogun àyà tí ń kó gbòná wọ̀lú gbogbo nǹkan burúkú tí ń ṣẹlẹ̀ sí wọn nírẹ̀mọ wọn lẹni tí ọba ṣẹ́gun wọn ní wọn ìbí wọn ṣùgbọ́n ti wà nínú oyún pọ́kùnrin ni wọ́n wá rúbọ tán akọfà tí wọ́n lò wọ́n ní wọ́n máa gbé sí wọ́n ní ọfà yìí kí wọ́n máa gbé sí wèrí ìyá ọ̀sán wọn kọ́ gbọ́fà ń fún ó bá ti bímọ ìtàn wọn ni kó máa gbọ́fà ń ṣègbèrí ọmọ yẹn bẹ́ẹ̀ ni tí ń ṣe bẹ́ẹ̀ ni tí ń ṣe tí ń bá a bọ̀ tí ń bá a bọ̀ tí ń bá a bọ̀ ńgbọ̀ wá bímọ ìtàn ọkùnrin náà wọn lọ́mọ ìpéyàn bá lóyún bẹ́ẹ̀ tá a bá dáfá fún alọ́kùnrin scan gẹ́gẹ́ o. àwọn ìtọ̀nà táwa náà máa ń tọ̀ tí fáwọn mú wa tọ̀ nìyẹn tí ó fi dàbí ìgbà pé babaláwo wẹjú bẹ́ẹ̀ ojú wíwẹ̀ kọ́ wọ́n ní kí wọ́n gbé ọfà náà sí gbèrí rẹ̀ wọ́n máa gbé sí gbèrí ẹ̀ ọfà yìí lọ gbọ́njú mọ̀ bí ìgbà téèyàn bá lọ́mọ kékeré gbọ́njú bá tọ́ì fífi ṣeré tí máa fi ṣeré ọmọ kékeré lọ́wà tí ń fi fọfà yìí ṣeré tí ń ta mọ́ nǹkan kiri tó fi rí àáyá yìí tí ń kó ìgbóná kó gbogbo aburú wọ̀lú ló bá sun àyà yìí wò bìrì bí àwàdà ó bá ta ọfà yẹn sí ọfà yẹn sì pa ọfà yẹn pa àyà yẹn gbogbo èèyàn bá ní ẹ wá wò ó àyà tí ń pa gbogbo èèyàn tí ń kó gbóná wọ̀lú mọ̀rẹ́ à náà rè náà rè gbogbo kìkì bákan ọlọ́fin wa jẹ́ ó jẹ ọ̀ṣọ́ yìí. n tá a gbìyànjú gbìyànjú sí n tí fáwírè ń lọ́wọ́ padà ṣe yìí o ọmọ tí ọ̀ṣẹ́gun àyà ìfúnra rèé pé ó wà nú oyún nǹkan kan ọmọ kékeré lọ́wọ́ wà tó ti fi pa àyà inú gbogbo wọn ọba jẹ́ ìní ọfà kan ṣoṣo lọ́sọ́ta lọ́sọ̀ bá wù sí ni wọ́n fi ń pè ní ọ̀ṣọ́ òsì pé ọ̀ṣọ́ wù sí wọ́n jẹ́ ọba jẹ́ ibi ojú ẹsẹ̀ kejì tí Ifá ti ṣàlàyé nípa Ọ̀ṣọ́òsì yìí níbi Ifá ti pé iná laláṣọ epo, oòrùn lẹlẹ́wù kàsìkàsì, òṣùpá lẹlẹ́wù rẹ̀dẹ̀wúrẹ̀dẹ̀wú, awo Ọlọ́fin ló dífá fún Ọlọ́fin ní hòlòhólò káà kẹrìnlélógún, wọ́n lọ́lọ́fin ọ̀làíjé Ọlọ́fin láíjé, wọ́n lọ́lọ́fin ọ̀láya Ọlọ́fin láya, wọ́n lọ́lọ́fin ó bímọ Ọlọ́fin bímọ wọn lọlọfin ní gbogbo oore ọlọfin ní gbogbo oore wọn lọlọfin ó fọwọ ọdẹ mọkùn ẹ sín ọlọfin wá fọwọ ọdẹ mọkùn ẹ sín à ń babaláwo yìí ifá ní iná lásọ epo oòrùn wu kàsìkàsì òṣùpá lẹlẹwu rẹdẹwu rẹdẹwu amẹtẹyẹta ní ẹ fọlọfin ló tùfẹ àwọn ní wọ́n létùtù ni kọ́lọ́fín ó ṣe wọ́n ní ọlọ́fín ó ní ajé ìyẹn pé owó pípọ̀ pé ọba dó ọlọ́fín ṣètùtù ajé dé bó o lòun ti lè ráwọn aya tó bú dáa náà tí ò ní jẹ́ kóbìnrin kóbìnrin ètùtù tá a ṣe ń parú èèyàn náà tó wà àwọn obìnrin tó ṣẹ̀gẹ̀ rẹ̀ débi kí wọ́n máa pé ọmọbìnrin ọba la fẹ́ fi fún èyí náà kíní láti ẹ̀ látọ̀hún ubani bebe machidava ite eh, ni owuri mana mana ri aya ni ń bá ọba pe iná ọmọ ọmọ náà de, wọn la sọ fun yín pọ mọ gbogbo ore gbogbo tó bá ń wá pátá wọn lọba ò rí ọba sì rí gbogbo ore náà wọn wá rí fún wọn ni ìwọ ọlọfin wọn ló fi ọwọ́ ide o fi mókun esin. ẹ mọ̀ pé láti ìgbà eh, náà ìgbà ìwáṣẹ̀ ni kò sí mọ́tò lóríṣiríṣi bá a ti ń rí Lamborghini Ferrari nkankan Bugatti Veyron atọ́kọ̀ oríṣiríṣi kò sí nígbà náà ẹni tó bá làlálà parí ní lẹ́sìn téèyàn bá ti lẹ́sìn ẹni tẹ́ máa sọ ẹ máa rọ́kàn ńláńlá ní sẹ́wọ̀n á ní ẹ̀sìn ní mọ́tò yẹn so ẹ̀sìn ni wọ́n fi rìnrìn àjò nígbà náà ẹni bá ti ní ó ti o ti o ti ó ti là parí. Wọ́n wá fún Ọlọ́fin, wọ́n lọ́lọ́fin, wọ́n ní ọ̀ fọwọ́ òde mú ìdè ifá. Ìdè ni. Ìdè èso ọwọ́ èso ẹsẹ̀ tí wọ́n so fọ́ba ńgbọ́ bá bá jẹ ìdè náà ni wọn ó pè torí wọn ó dè papọ̀ ni. Wọ́n wá fún Ọlọ́fin, wọ́n ní yóò ìdè ẹ̀sìn. pé ńgbà tí bá yẹ tán tí ó tún Bẹ́ẹ̀ ṣùgbọn àwọn babaláwo mẹtẹẹta tí wọn dáfá fọlọfín yìí wọn wá ń lọ sílé ọlọfín torí ọrọ ọrún ni ọba á dáfá àwọn ọba àgbà náà fúnra wọn ni wọn ó dáfá toró ti yé wọn ẹsìn òkèèrè ò tí ì sí rárá kò sí ní tọjọ gbogbo àwọn ọba wa pátá ni wọn mọ bí wọn ti dáfá kò dàbí ayé ìsìn gbogbo wa náà ló yé pé ẹlẹkọọ àná ti kúrò lójú òde so àwọn ọba ó dá Ifá lẹ̀ wọ́n wá pe àwọn awo wọn ó ti fi abẹ̀bẹ̀ gbẹ̀rẹ̀gẹ̀dẹ̀ bojú Ifá yẹn tí wọ́n dá orí ọpọ́n wọn ó ti dá wọn ó kó kin Ifá dání wọ́n wá fabẹ̀bẹ̀ bò tí odù bá ti wù wọ́n wá ní káwọn awo wá bá wọn kí Ifá yẹn báwọn awo bá ti wá débẹ̀ wọ́n wá sí abẹ̀bẹ̀ ń kú òǹbẹ pé awo lọ rèé wo Ifá wọn ó sì wọn wá dá odù mọ̀ wọn wo Ifá wọn mọ odù tí í ṣe wọn wá bẹ̀rẹ̀ sí ní kì ìgbà wọn lọ láwọn awo mẹ́tẹ̀ẹ̀ta yìí wọn wá bùrìn gàrà lójú ọ̀nà wọn ní ẹwà ẹja jókòó wọn rí di ọ̀pẹ kan ní abá jókòó wọn ní àti bàbá àti ń bá ọlọ́fin ṣe àwa la lọ́lọ́fin ọ̀làjì ọmọlàjì a ní ọ̀làyà ọ̀làyà a ní òbímọ òbímọ a ní onírè gbogbo onírè gbogbo a ní ọ̀fọwọ́ ìdèmókùn ẹ̀sìn ọ̀fọwọ́ ìdèmókùn ẹ̀sìn a ti la ọlọ́fin pẹ̀lú ìmọ̀ ifá yìí ṣùgbọ́n ọlọ́fin kò ṣe nǹkan kan gbòógì fún wa látìgbà tá a ti wà tá a ti ń dáfárá fọlọ́fin ọlọ́fin ò ṣe nǹkan gbòógì fún wa ó sì lágbára rẹ̀ láti ṣe n tá a wàá ṣe ni pé n tó lókàlùkù bá fẹ́ gbà lọ́wọ́ ọlọ́fin ẹ jẹ́ ká lọ mọ̀ pé ifá ló wí bẹ́ẹ̀ èyí tó jẹ́ iná tí fá pè nínú aláṣọ epo ọlọ́láṣọ kan wà tó lọ́fin máa ń wọ̀ tó tí máa pọ́n dòdòdòdòdò báyìí tí pọ́n dò aṣọ wẹ̀ báyìí ni ó ní bí n bá ti délé ọlọ́fin lónìí bí n bá fẹ́ kífa ibi n ó ti bẹ̀rẹ̀ nu pé aṣọ rẹ pupa báyìí Ifá ni ò gbé rúbọ tèmi yóò fi jẹ aṣọ ńlẹ́rù torí mo fẹ́ràn aṣọ ń pípọ̀ jù tí n bá ṣe ẹ̀ tí rí yan àbùṣebùṣe ṣe mọ̀ pé kò sí textile companies bíi tayé òde òní àwọn aṣọ àfọwọ́hun tí wuyì ni eléyìí ò wí bẹ́ẹ̀ oòrùn tífápilẹ̀ lẹ́wù kàṣìkàṣì aṣọ tó rí lọ́rùn ọlọ́fin ni ó lẹ́ aṣọ kan wà lọ́rùn ọlọ́fin tí máa ń wọ̀ ńgbà míì táwọn bá lọ dáfá fún báyìí àwọ̀ kàṣìkàṣì bí àwọ̀ oòrùn ló ní ó ní ló ń sọ fún un pé ifá gbà pé kò fi rúbọ òṣùpá ọlásọ kan wà lọ́rùn ọlọ́fin tí wọ̀ báyìí táwọ̀ rẹ̀ rẹ̀dẹ̀wú rẹ̀dẹ̀wú báyìí ó ń lo wọn pè fágbà tọ́yọ́ bá ṣe fáwọn ní gbogbo nta ti wí ọ̀rọ̀ tàwa náà dayọ̀ ká máa lo aṣọ ńlá aṣọ ọba lókù. ní amẹ́rin tá a bá wí bá wọn ni tá a bá ti rí aṣọ yìí a ti rí nǹkan ńláńlá gbà àwa náà máa wọ aṣọ ńlá bíi aṣọ ọba nítọ́jú àwọn babaláwo lójú nù. àṣeǹgbà tí wọ́n ń sọ tá mẹ́tẹ̀ẹ̀ta jọ ń sọ lọ́nà tó lọ sọ́nà ààfin tá a ní wọ́n jókòó nídìí ọ̀pẹ àṣé òpè tí dẹ̀mú ń fọba àṣì ń bẹ lórí ọ̀pẹ lókè tí ò fọhùn kò rúnra kò sí nǹkan kan ọlọ́rìí da ẹmu ńgbọ̀ wá gbọ́ tí wọ́n ń sọ̀rọ̀ ìwà dákẹ́ àṣì ń tàn babaláwo ìmọ̀ wílé yìí tí fáwọ̀ sọ wọ́n mọ́ pé fá lọ sọ tí wọ́n máa fi gba tó wù wọ́n lọ́wọ́ ẹni tí wọ́n bá dáfá fún àṣírí wọn tú lónìí báwọn awo ń ti lọ sẹ́mi kí wọ́n máa rìn gbẹ́rẹ́gbẹ́rẹ́gbẹ́rẹ́ kọ̀ láàrùn kan yúrìn òun ti bọ́ọ̀lẹ̀ ti gbọ̀nà bòmí ó ọlọ́fin eré Ifá yìí náà ń kọ́ wa pé sísàbòsí pẹ̀lú ká máa ṣòfófó kò dáa nǹkan burúkú ní í gbẹ̀yìn rẹ̀ ẹ ẹ̀ sùnwọ̀n. Ó bá gbéra girigirigirigiri ó dilé Ọlọ́fin ó ní Ọlọ́fin ó ní àwọn babaláwo tí máa ń dáfá fún èèyàn mẹ́tẹ̀ẹ̀ta òun gbọ́ lónìí tí wọ́n ń sọ̀rọ̀ kódà wọ́n ń bẹ lójú ọ̀nà wọ́n ń bọ̀ báyìí. N tálákọ̀ọ́kọ́ wí ni pé ó ní aṣọ yín kan pupa tí máa ń pupa un pé òun lòun ó ké ifá tóun ó fi gbà lónìí. Èkejì ní aṣọ kan ẹlẹ́wù kàṣìkàṣì báyìí ó ní òun kì í fàgbà lónìí nǹkan tó láṣọ rẹ̀dẹ̀wúrẹ̀dẹ̀wú báyìí lòun ó gbà òṣùpá ni awo ọ̀hún tóun wí pé àmẹ́tẹ̀ẹ̀ta yín tẹ́ mọ́ wà náà ni níṣẹ́ làwọn ó kì í fàgbà lónìí nù ẹ ṣáàjì òun ó dé mo sáré wọn á sùn fúnfún fún yín ní ọba sá lọ gbọ́n babaláwo bá jókòó wọ́n wo ojú ọpọ́n fásun wọ́n ní ifá tẹ́ ẹ dálẹ̀ yìí ọ̀sẹ̀ ọlọ́fà rèé um ní ẹ bá gbẹ́nu lé fún ọlọ́fin iná ló kọ́kọ́ ki fá aláṣọ epo ó láṣọ yín kan báyìí wà pupa ni aṣọ ńlá báyìí ni àgbádá agbáríyè ńlá báyìí ń lẹ́ fi rúbọ tọ́rọ̀ yín ó fi dáa tí kan ó fi ṣe ọ́ ṣàlàyé wẹ́wẹ́ pẹ́ nǹkan kan ló bá jókòó awo kejì náà gbé fá kìkì ló bá ṣàlàyé ó ní aṣọ yín kan wà tó jẹ́ pé eh, bó ti rí bó ti rí bó ti rí rèé fi rúbọ. Ìkẹta náà aṣọ yín rẹ̀dẹ̀wúrẹ̀dẹ̀ ó tó rí báyìí báyìí kànkàn lẹ ah, bí wọ́n ti pè yín lẹ́yìn jẹ́ ọ̀ràn yín lẹ̀ wọ́n ń wí hàn awuyamọ yín lọ́wọ́ lónìí. Ẹ ǹdẹ́ gbé wálé ẹ̀ wọ́n bóde wọ́n mí ti rí wọ́n ti wá olóhùn ọ̀fẹ́ rí ọmọ ẹ mọ́ ẹ gbọ́dọ̀ dáàfin ọkàn àwọn awo ìdàrú kọ̀rọ̀ àṣẹ rí báyìí ọkàn wọn dàrú ni ẹ bá lọ tí wọ́n bùnrin gàdà lójú ọ̀nà ìdí ọ̀pẹ tí ẹ ti ń sọ̀rọ̀ ni á padà jókòó sí kò sí ní kan wá tajú kan wá wòkè níbi ìdí tí ẹ ó ní ẹ ó ní ẹ wo agbè lọ́rùn ọ̀pẹ ó níbi àṣírí ọ̀rọ̀ tá a sọ ti tú rèé o ó ní ó ní òpè òpè ní ọ wà lórí ọ̀pẹ nígbà ń sọ̀rọ̀ tí ọlọrẹ yìí sọ fọba ah! bí àṣírí ni ebe lórí àbí ah, òtí nínú àwọn kókó bá ṣe lè mọ ohun tá a pé fá tó sì jẹ́ pásọ ni ń wù á lò a fi pé ló wá dà báyìí ifá náà wífá wo pé ní tífá bá wí ni kéèyàn ọmọ wí káwo ọmọ ṣe máa ya máa wo lọ gbogbo àwa tá a já wo àwo ò ní wo máa lọ́wọ́ gbogbo wa náà pátápátá àwo ò ní wo máa gbogbo wa lọ́wọ́ lọ́ba mm, eh, di wípé. wọ́n wá fẹnu kò pé òpè ni ó tú àṣírí òpè tí í dẹ̀mú fọba ah! bóò làwọn àti fẹ́ ṣe ọ̀nà ọ̀wà pẹ́ ọ̀nà òjìnà ẹyẹ ọ̀rọ̀ wá bà lérí ilé ọlọ́fin ló tù ú fẹ̀ ẹyẹ ọ̀rọ̀ tó bà lérí ilé ọlọ́fin yìí apá rẹ̀ ọ̀tún ń lẹ̀ẹ́lẹ̀ tí ń wọ́gẹrẹ ń gbọ́ ọ̀nà léjá apá ọ̀tún kan lẹ̀ ní eh, apá gbaragada rẹ̀ ń kan lẹ̀ẹ́lẹ̀ látòrí ilé apá kejì náà tún kanlẹ̀ àárẹ̀ ìdí rẹ̀ tún lọ rèé kanlẹ̀ lẹ́yìn ọrùn eye ìwà gùn nanaran pípọ̀ jù lótú uvẹ̀ wọn wá ní ntọ́sẹ̀lẹ̀ ni pé ọ̀rọ̀ ti hàn o kò sẹ́ni tó lè kóhun rírú ẹyẹ rí o sékèrè pé òtú fẹ̀fẹ́ túrè wọ́n tó bá já lágbára ni kẹ́ ẹ jí àwọn bá bẹ̀rẹ̀ sí ní pé táwọn wo lẹ ká máa pè wá ní lọ ọ̀sọ́ ọdẹẹdó ìdó ń bẹ ńfẹ ìfà ló wí bẹ́ẹ̀ wọn ní kálá àpè wá ogún ọfà lòún ń ta ogún ọfà ní ta eh, kíní eh, ọfà tí ó tọ́ wà nínú apò rẹ̀ àwọn ọrùn wà kíní ntọjẹ ọfà tí yíyọ gangan ń bẹ ogún ta ọdẹ wọn lọ rí ipò ọ̀sán ọdọ ọdẹ rẹ, wọ́n lọ rèé pé òun náà wá ọ̀sọ́ ọlọ́fà kan ṣoṣo tí ń bá wọn gbé mọ wọn là á pè wá ẹgán máa bọ̀ láti wáá pa iye ọ̀rọ̀ tó bà lérí ilé ọlọ́fin lótùúfẹ̀ ọ̀sọ́ tógún ó ní ogún ẹnu ọfà yìí ní ń bẹ nínú ọrùn òun nínú apó. ó ní tóun bá ta iye gbẹ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ tá à ń wò tó hàn tán pé òye tóun bá ta ọfà sí ọfà ogún tí ń bẹ nínú apò òun tí ọba yìí bá ogún ọ̀kẹ́ ni lòun ọ̀sán di níbi ọdún lójú ẹni tá a bá dáfà yẹn fún àwọn area of application ni tá a bá dá fún èèyàn n tá a wí fún ni pé àwọn nǹkan kan ọ wà tí ó ti rí láyìí dájú pọ́ dá mi lójú pé bí ó ti rí rè tí kò bá ṣètùtù nǹkan yẹn ó yìí tí ọ̀rá wípé how ó dájú kọjá abẹ́ yẹn kó a mọ̀ di pé yóò dókun só lọ pé kò yé mi ogun lòun lọ́wọ́ ọkọ̀ ta ọ̀fà òun ọ̀pá ẹyẹ tó ń wò yìí wọn ni dágbára wò sọ pé bá ti ta ọ̀fà yìí láti inú apó yìí dandan ni òun ọ̀pá ọdún lójú bọ́ lọ́ba gbé ọ̀fà jáde ọ̀ṣọ́tògùn ọdẹ ẹdọ ẹyẹ olùfẹ́ mọ̀mọ́ tá o ẹyẹ olùfẹ́ níbi tí ń ta ọfà ń ṣàràrà ṣòròrò ṣàràrà tí ń ta ń gbọ̀ tó ń lọ ń gbòsí lọ ntí ó gborí ntí ó bá òrùlé nsàlẹ̀ nǹkan kan ó sì tán kó bá ẹyẹ torí pé ẹyẹ ọ̀rọ̀ ni gbogbo ọfà ọ̀ṣọ́tógún ọdẹ ìdónú wọn lọ rèé dè mọ́lẹ̀ ni ó ti dáràn owó òtanràn lọ́wọ́ san kó tó tú ọlẹ̀ tọrọ lọ́dọ̀ olójúpọ̀ ọpa ọ̀fà rẹ̀ ọba. ọdẹ ẹmọ rẹ̀ ogójì ẹnu ní ń bẹ nínú ológójì yìí yìí tí ọba ọlọ́dọ̀ lójú níbi tí ọ̀pọ̀ òun ló ń ọ̀pá tóun ọba wa lè tóun ọba wa ogójì ọ̀kẹ́ owó padà gẹ́gẹ́ bí owó òtanràn wọ́n bá tú òun náà lẹ̀ òun náà ò rúbọ bí gbàdé máa ń ṣe competition tàbí bíi betting òun náà ní ìkejì ìkẹta náà ló ń ó sì sún ta ta ta náà bá ta tán po wọn ni e ni gbogbo wọn náà ń wọ́n lọ rèé dìmọ́lẹ̀ ọ̀sọ́ tàádọ́ta ọdẹ mọ̀ọ̀rẹ̀ mọ̀ọ̀rẹ̀ ló ń wà mọ̀ọ̀rẹ̀ àgbájà ni ẹnu ọfà títí ẹ̀ ní tí ń gbénu apó òun náà bá ní àádọ́ta ọkẹ owó tóun pa ẹyẹ tóun wò lọ́ọ̀dì ọ̀ta òun náà ta ẹ lọ délé yòó náà mọ́lẹ̀ wọ́n là á dé wọ́n dé lákàkí níkàkí wọ́n gà lókun wọ́n kọjá pé mi ayé ò ní dí àlókun o wọ́n á ló wọn gbé rẹ̀ mọ́ kó tó kàn án ni ó ti ń sọ fáwọn tó wà ń pé ọfà kan ṣoṣo tóun ń ta yìí arò kan ṣoṣo ní bẹ nínú rẹ̀ kò pé méjì kò pé mẹ́ta tó ń bá wá fi tá tó òun ọba pẹyẹ yìí ó ní wọ́n bẹ́ òun lórí ó ní bíbẹ ni kí wọ́n bẹ́ òun lórí tóun ọba fi pẹyẹ tóun wò wọn ju ẹyẹ yìí táìmù yẹn gbogbo àwọn ẹlòkú nàìjíríà ń ta tiẹ̀ lọ́wọ́ làwọn èèyàn bá láre báyà èyí rẹ̀ ọmọ rẹ̀ ti fẹnu dá nǹkan lẹ̀ báyìí ibi tọ́wọ́ bá wọ̀ kí àwọn lọ rè dáfá ní gbàǹjo ń kíákíá káwo ọmọ bá fi ya wọ́n dáfá tán pàràkì ọkọjá apá àrùbọ ẹ lọ́la ntí ẹ ti wà lójú ojú ilẹ̀ tí ń mú ooru lọ́wọ́lọ́wọ́ wọ́n ní kí èèrè láàbá rú ẹbọ inú gbá ẹbọ igbá gbaragada inú gbá ẹrù gbájẹ ibẹ̀ ẹgbẹbọ yẹn náà sí. Si wọn á ní kíyà yẹn ọmọ ru ẹbọ yẹn lọ sí ibi tọmọ rẹ ti fẹ́ ṣe fífẹ̀mí rẹ tì léyìí kọmọ ru lọ ẹ̀yìn ni ọwà lọ rè gbà ẹ̀yìn ni ìyá yẹn lọ rè gbà ẹ̀yìn àfin ni ó gbà kò ní sojú àfin tèrò pé èrò èrò lọ rẹrẹrẹ bí omi wọn ní kọmọ pé àyà ẹlẹ́yẹ wá gbà àyà ẹlẹ́yẹ wá gbà àyà ẹlẹ́yẹ wá gbà ní ẹni kíyà wọn máa wí lọ. ìgbà tọkàn ọ̀sọ́ ìyá ti gbé bọdẹkùlé ẹkùlé àfin lọ́hùn bẹyẹ tí ń gbọ àyà ẹlẹyẹ wá gbà ó ti na ọrùn lánàá padà ó ti wú ẹbọ tíya ìgbélérí lọọkan láti lọ rè gba ẹbọ ó ti na ọrùn lọọnà bẹ ìtẹyẹ yìí ń ṣe tí ń fi ń bi àwọn ẹnu ọfà yìí o ó ti wà distracted ó ti jẹ́ pé kò kò kọjú síbi ọfà wà mọ́ kọ̀mọ̀gbẹ́ nìkan kan fẹ́ ta fà bẹ́ẹ̀ nìkan kan ọ̀ta ọfà mọ́ ìgbà náà ni ọ̀ṣọ́ ọlọ́fà kan ṣoṣo tí ń bá wọn gbé rẹ mọ́ lọ́ba ju ọfà rẹ lẹ̀ ọfà kan ṣoṣo yìí oróòrùn ló ti bá a lódi gàrà rírìírò ń gbọ́ tààtí tààtàtàtà pàápàápàápà nísàlẹ̀ nísàlẹ̀ nínú ilẹ̀ lọ́hùn ní ẹ máa fi pé èèyàn fẹ́ já ayé papọ̀ mọ́run eré àwọn tí táwọn èèyàn ń pè ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kú nísàlẹ̀ nínú ilẹ̀ lọ́hùn irú èmi àtúrè òtún fẹ̀fẹ́ tú pẹ̀lú kí leléyìí àwọn èèyàn ò lè dúró mọ́ eré bẹ́ẹ̀ ni lè ń fẹ́ ẹ̀ sí bẹ́ẹ̀ ni lè ń fẹ́ ẹ̀ sí tí ń fẹ́ ẹ̀ sí níbi apá ẹyẹ ti lalẹ̀ ẹyẹ gbaragada ẹyẹ ọ̀rọ̀ tó bà lérí ilé ọlọ́fin ló tù ú fẹ̀ tọ̀sán pa lápá ẹyẹ tọ́tọ́ lálẹ́ nílẹ̀ bá jápọ̀ máa ẹyẹ jápọ̀ mọ́rùn ní ẹnu àwọn èèyàn ń bẹ báyìí tí ń fọ̀n tí ń kí àwọn èèyàn gbé bá wà ní lórí ilẹ̀ ayé ń bì wọ́n lọ́rọ̀ hàn irú èmi anirú èyí àwọn babaláwo tí wọ́n wá ti lé lọ wọ́n ní wọ́n lọ rè ọlọ́fin ni wọ́n bá ibi tí wọ́n bá wà lọ rè pé ẹ wá wọ́n mọ̀ sáré bọ̀ báyìí ọ̀rọ̀ nǹkan ogun ti dé àrírú èyí rí làwọn babaláwo mẹ́tẹ̀ẹ̀ta ìbá dé kí àníyàn ń dáfá bí wọ́n ti ń dáfá ni wọ́n ń wá nǹkan orò bẹ́ẹ̀ ni wọ́n ń wá gbogbo omi ẹ̀rọ wọ́n ti di sasara lójú ẹsẹ̀ tí wọ́n yàn já igbó tí wọ́n ó dì lókun wọ́n ti ṣe omi ẹ̀rọ wọ́n wá ń ki igbó tí wọ́n dì yìí bọnú omi ẹ̀rọ ni wọ́n máa wọ́n sínú kòtò yìí wọn ní ń tọ́ṣẹlẹ̀ ní ìsìn bí ọ̀rọ̀ dé dúró yìí bí ẹ bá fẹ́ kó jẹ́ pé gbogbo bí yọ parẹ́ a ní ìdí gìrìpá kan láti fi dímọ̀fẹ́ bóò làwọn òyìnbó ni wọ́n lọ rè mú òpè wá ti dẹ́mu fún ọba lójúfẹ̀ òpè tó ṣòfò fún níjọ́ kìnínní àná bí ẹ bá jì lọ́pọ̀ ìpàdé pẹ́ ọjọ́ iwájú ní à ń tí gbọ̀ngbọ̀n ní wọ́n mi ẹ̀rọ sílá ní ẹ̀tì sínú kòtò àfi pírá tilẹ̀ di padà ilẹ̀ bá dí bílẹ̀ ti dí tán wọn ni ẹyẹ rè ńlẹ̀ gègé rọ̀rọ̀ yìí èyí ò ṣe é jẹ kọ̀sẹ́ ni ó rí irú èyí rí bó o láti ṣe irú ẹyẹ irú èyí bó láyà sí wọn ni wọn lọ rè pé àwọn òtù wá àwọn òtù tí wọ́n tu nǹkan ọ̀rọ̀ nǹkan abàmì ló tù ni àwọn mẹ́ta fa apá ẹyẹ lápá ọ̀tún àwọn mẹ́ta fa apá ẹyẹ lápá òsì ni wọ́n wá ń wo apá ni wọ́n ń wo ẹyẹ lọ wọ́n ń wo ọ lọ àgbégbin ni o kìí ṣe ẹyẹ wẹrẹ àgbà ẹyẹ rẹgẹdẹ ni tí ń wo ọ lọ tí ń wo ọ lọ ìgbà tí wọ́n dé wájú ìta ìkan nínú àwọn ìwà rẹ̀fà yẹn ó lóun fẹ́ mu mi nínú ilé pé òun gbé ń gbé òun àwọn yòókù náà bá ní àwa ẹjẹ àjọmọ mi ká tó mọ tó wọ lọ ní ẹ bá wọlé àwọn ọmọ mẹ́ta ní abájáde ìgbà àwọn ọ̀bọ̀ òta ó ti di àpáta odidi ẹyẹ tó sì nàró bẹ tó di àpáta tó dúró wáńwá ah, èyí ti rí la ní ìsìn la bọ́ọ̀nù lébo olú àtijẹ́ wọn ni wọn rẹ̀ ipa àwọn awo wa wọn kàlà àdáfá wọn dáfá ń di rẹ wọn lóògùn yéé ògùn rè ẹni ẹ máa ń pè lóògùn òwà rẹ̀ fà mẹ́fà lótùú fẹ́ mbẹ́mbẹ́ Ijọ́ tógun wàrẹ̀fà bẹ̀rẹ̀ nìyẹn, ajá méje ni Ifá ní wọ́n pa ṣí níjọ́ náà lóòtù Ifẹ̀. Ẹni tífá pè lọ́ṣọ̀ọ́ òun ló ṣẹ́gun ẹyẹ ọ̀rọ̀ lóòtù Ifẹ̀. Òun sì fẹ̀mí rẹ̀ tìlé níbi pọ́dùn lójú Ọlá ẹbọ tí wọ́n bá ṣe in ni ò jẹ́ kérìwọ̀sìn ò gbé oko awo. Àbẹ́ẹ̀ gbọ́ báyìí bí nísinsìnyí? So, ológún ó fogún tìlé ọlọgbọn fọgbọn tí ilé aláàádọta fọráàádọta tí ọsánìkan ló fẹmìí rẹ tí ọkàn gbogbo wa yóò balẹ o iwájú lá máa lọ o ibi tí a rí ìrìnàjò dé lónìí rèé o mo ṣe ẹ lábo òru mo ṣe lábo yìí mo ṣe ẹ ṣiṣẹ o lógbó bá tọ àsúrè ìwòrìwò fún. ifá ọgbọ́n ìmọ̀ àti òye Ifá lóhùn Olódùmarè.